أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún dáadáa kọ́lọ̀ ń kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn bí a ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tí àwa náà sì ń gbọ́ kọ́lọ́n kó jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ ògbéǹde alkiyama kọ́lọ́n kó ṣe ní hujjatun lana la alayna kọ́lọ́n kó ṣe ní àwíjàre dáadáa fún wa kọ́mọ́ ṣe ní àtakò lé wa lórí tó bá dijọ́ ògbéǹde alkiyama la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ní prógráàmù tá a ṣe kán ìbí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ní december fifteen two thousand and seventeen òun ni program yẹn ṣùgbọ́n december twenty two àti twenty nine aláǹfààní àti ṣe program torí àwọn wáàsí kan sí kejì àtàwọn àwọn campaigns different programs tọ́já sí pé kò jẹ́ kí èmi náà wà available láti ìlú kan bọ́ sí ìlú kan láti program kan bọ́ sí ìmẹ́ abẹ́lọ́run kọ́ gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tọlọ́hún tí à ń ṣàlàyé kọ́mọ̀sí ń balẹ̀jọ́ fún fáwa tá à ń sọ náà. kó jẹ́ a lè máa lò ó kó sì jẹ́ kárí ọ̀nà ẹ̀ láyé àtijọ́ ògbéǹde alkiyama shaitan ẹni ẹ̀kọ́ ẹni ègbé tí máa fẹ́ daṣẹ́ rúmọ̀yàn lọ́wọ́ tí ò ní fẹ́ jẹ́ kéèyàn orí tọlọ́hún ṣe kọ́lọ́ńkọ́là wáyà èṣù èṣù tí máa kóró ìró yìí sí ìyàn lẹ́mìí tí máa jẹ́ kí ìyapa tọ́lọ́n kọ́ rọrùn kọ́lọ́n kọ́ yàwáyà ẹsẹ̀ kọ́lọ́n jẹ́ onira fún wa ìmọ̀ tẹ̀lé tọ́lọ́n kọ́lọ́n jẹ́ rọrùn fún wa bó ṣe wù kó nira fáwọn èèyàn tó nínú mímọ̀ tẹ̀lé tọ́lọ́n títẹ̀lé tọ́lọ́n yẹ kó o jẹ́ rọrùn fáwa ju bí ìgbà téèyàn mu tíì lọ tí mo yúgọ́ọ̀tì làlá haúláwàlá kú wátá lábìlá ìlàlẹ́ ẹsẹ̀ bó ṣe wù kọ́ rọrùn tó ọlọ́run jó nira fún wa kódà bí ìgbà téèyàn bá gba transformer mọ̀ àbí bí ìgbà tí iná bá sọ́ọ̀kì èèyàn kọ́ wá jẹ́ pé àárọ̀ wà níyàn láti máa ṣe tọ́lọ̀wọ̀n fẹ́ kọ́lọ̀n kó gbà bẹ́ẹ̀ fún wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibi tí a ti dúó òun ni àdìsí man hamala alayna sila falaysa minna ibẹ̀ yẹn láti dúró àti ṣàlàyé ẹ̀ kọjá ní padà síbẹ̀ mọ́ ibi tá a wá láti bẹ̀rẹ̀ ní tasdikul kahin walmunajjim ara mìnàjúlì mu'min fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ṣe máa ń jìnnà sí almuharramat àwọn nǹkan tí ò dáa àwọn nǹkan burúkú àwọn nǹkan èèwọ̀ àwọn nǹkan tó bí ọlọ́run nínú tó lè fa ìparun fún yàn kọ́lọ́n kó wa lára rẹ̀ wá ni kéèyàn ó máa nígbàgbọ́ sí àwọn wosẹ́wosẹ́ àwọn babaláwo àwọn awòràwọ̀ àáfà tí ń fi tẹ̀sùbà tí ń fi ṣeré àáfà oníyẹ̀pẹ̀ àáfà olómi àáfà èyí tí ó fi kọ́kọ́rọ́ sí kùránì tí ọmọ wa tẹ̀yẹ jẹ pé ló kọ́ ọlọ́run tá a fi dèwọ̀ kùránì ọya máa yí máa yí máa yí oníṣẹ́ àdìpọ̀ tí ń yí o tó já sí wípé Baba, Rashidi ló ń ṣe ìyá Rashida ọyá ìwọ kíní ìmọ̀ yí sẹ́ni pé òun ló ń ṣe ọ́ tó bá já sí pé òun kọ́ mọ́ yìí irọ́ lásán òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ irọ́ èṣù èṣù èṣù lásán ó fọpọlọ àwọn èèyàn ṣeré so pẹ̀lú tọ́píìkì yìí tó kó sínú pọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́ kó sínú ni pé kéèyàn kọ́kọ́ máa lọ ọ̀dọ̀ wọn náà tẹ̀sídíkù là ń sọ yìí ó kéèyàn gba nǹkan gbọ́ ṣebí téèyàn bá lọ sí <coughs> èèyàn lè gbàgbọ́ àṣẹ lákọ̀ọ́kọ́ àwọn ẹni ọlọ́run ara àlànà wọn ni pé wọ́n lọ wo sẹ́ wọ́n lọ wò ìbájọ̀dọ̀ àfà àfò tẹ̀sùbà àfà alálìkì ń bà àwòkọ̀ tán sọ̀rọ̀ àwọn láwọn iléeṣẹ́ rédíò tẹ́lì tán bá ń promotion àfà alálìkì ń bà àfà ọ̀pá amúsá ọ̀pá amúsá ò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ ọlọ́ ọ̀pá amúsá ti bá amúsá lọ kódà Eh, mùsọ́lá anabi ìtẹ̀tà ànábì fi kírun rẹ̀ kò nítumọ̀ kankan àwọn tó wà ń lo ànábì gan ní Mádínà wọn ò mọ wá torí pé ásáàrù àwọn orípa ànábì kán wá máa rẹ ògùn awọ́rònú tàbí kán máa fi nura àbí kán wá gé díẹ̀ sínú àdé àgbẹ̀ páwọn máa fi para so wọn ò sì ránù torí tàwáhídì ṣe kí ni o ó ti dọ́dọ̀ ti wọn àṣekéyàn ọkọ lọ máa yẹ ẹsẹ́ wò kọ́ máa lọ síwádìí kọ́ máa tójú bọlé àáfàá lè wọ̀kọ́ ni kéèyàn tó wá gba ìtì bàbá aláwo àbá àáfàá awosẹ́wosẹ́ irú nǹkan tó sọ yẹ kéèyàn tó nígbàgbọ́ sí odidi àràmù náà tó ni tí ọba tọlọ́hún tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kò bá mu rárá ìyẹn wà nù nǹkan tí a gbọ́yé aya alákọ̀ọ́kọ́ tá a fa wa Mustapha Murad Subuhi tán wà nù tíra àwọn ajuli ájúlì kọlọn kọ́lọ̀n kó bá ní sanwó lẹ́sàn rí wọ́n lọ́lọ́run ọba ní pé wà látàkù fún mọ́ laysa laka bihi ilmun inna sam'a wal basara wal fuad kullu ulaika kana anhu mas'ula àṣẹ ẹ̀yin ọmọnìyàn ẹ̀yin aráyé ẹ gbọ́dọ̀ sọ nǹkan tẹ́ ẹ nímọ̀ nípa rẹ̀ ìtẹ́ ẹ mọ̀ ìtọ́ dàrú mọ́ yín lójú ẹ má sọ bàbá aláwo tó ríran rọ tó ní ah àkíkà àkíkà ah ìyálé ọ̀kan ló ń ṣe ọ́ ìtí ò ní máa ń pẹ́ lọ́sọ ọlọ́rẹ̀ tí ní a máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè ráwọn ẹni ọlọ́run kan máa ṣe bẹ́ẹ̀ àsáwọn tí ń wo sẹ́nà nígbà mo lọ sí Ọ̀ṣun state níjó ní ìlóṣogbo to be specific bàbá kan mú mi débi ilé kan bàbá yẹn aláàjì ni mùsùlùmí dáadáa ni ó wá mú mi débi ilé kan ó wá sọ sórí ó fi àyè kan hàn mí bẹ́ẹ̀ ó lẹ́yìn àáfà ẹ̀yìn ó ti ẹ̀ gbọ́yé ó láàfẹ́ ẹgbẹ́ yín mo ní kì í sáàfẹ́ ẹgbẹ́ tí àáfà ń jálàbí àáfà yẹn wá lọ́sàn yìí àáfà ọlọ́sàn yìí ẹ mọ̀ tó wá ṣe wọ́n gbẹ́ ilẹ̀ ẹlé bí ìgbà tẹ́ ẹ fẹ́ fa ìtọ̀ àbígbẹ́ tẹ́ ẹ wá ṣe páìpù wọ́n wá ṣe páìpù yẹn wọ́n wá ṣe tọ́ wá já ibi táàfà yẹn máa ń jókòó sí iléeṣẹ́ customers house tó ti máa dá àwọn tó bá wá oṣẹ́ lò àfà wá ṣe páìpù yẹn wọ́n ti rẹ́ ẹni tẹ́ ẹ pé nígbà tẹ́yìn òsì mẹ́gbà wọ́n ń ṣe normal ilẹ̀ ti dàbí normal alẹ̀ so wọ́n fi nẹ́ẹ̀tì sójú rẹ̀ bí wọ́n ṣe lọ́hùn èèyàn kan ti wá wà níbi tẹ̀kùlé tẹ́yìn ò lè mọ̀ wọ́n ti wá kọ̀ nẹ́ẹ̀tì páìpù yẹn wá síbi ẹ̀gbẹ́ àfà wọ́n ti fi nǹkan dé lórí àfọ́ ọlọ́sàn ìnáwó náà pé ní gbogbo tẹ́ ẹ bá wà níyàwó sọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n ti ṣe bí microphone kan síbẹ̀ gbogbo tẹ́ ń sọ tí wọ́n mọ̀ gbọ́ lọ́hùn tó bá jáde pé ẹjá gbọ́n tí bàbá ọ̀sán pọ̀ ọ̀rọ̀ yìí sẹ́mọ̀ èèyàn ọmọdọ́gbọ́n wá gbọ́ díẹ̀ díẹ̀ bí tó á fẹ́ sọ̀rọ̀ pé ẹja gbọ́ o wọ́n ti ní fọ́múlà ó ti tẹ̀ntì máa ń tẹ̀ tó gbogbo tí yóò fẹ́ súnmọ́ ohun èèyàn pé ẹja gbọ́n tí bàbá sọ ẹbá rọ́bà náà wọ́n ní nígbà tí mo sọ fún yín wípé ẹ gbọ́dọ̀ lọ síbi kankan títí yóò fi dijọ́ méjìlá sẹ́yìn pé àáfà agbájú ẹ̀ ti ma operation táwọn ń lò èèyàn ní kẹ́ńdó sínú <laughs> inú kíní páìpù tán ti kọ̀nẹ́ẹ̀tì wọ́n wàá sọ tí ó se. bàbá kílẹ̀ ní kó ṣe yóò ra odidi màálù sódidi màálù ni ó rà bàbá kíni tó tún nídìí sí àti pẹ́pẹ́yẹ méje kí ni kó tó rà sí epo pupa garawa méje àfáàyẹ wa gbé àwọn èèyàn lóṣogbo àti ilé ìpadà tù bàbá ní wà láì ó lè kò lọ́wà ní ìsìn tó ti ṣe fọ́wà náà àfà nígbà tó ní pàṣírí tú lọ́ṣọ́ state ó lọ sí Lagos state ibi ilé burúkú tó wá ń lò yẹn ẹni yẹn bàbá tó bèbè lọ́run ló padà ara lé yẹn pé wọ́n wá ń ṣàlàyé fún un pé gbàtàwọn ó láwọn àṣírí kò tètè tu ìgbà táwọn wá ara ṣẹ̀tẹ̀ ìmásá ara lé ẹgorand náà wá fura pé ah, wọ́n lu nǹkan kan láàrin wọ́n wá trace ẹ̀ wọ́n wá rí i pé ah, àṣẹbi tí ọ̀sán yìí ti ṣe kí ni o àfáàfọ wa náà ìwọ tó o sì lọ bí ah bàbá yẹn ríran ọ̀sán rẹ̀ ó ríran bàjẹ́ bàjẹ́ kèé bàá gbogbo tó wọ́n bá lọ ọ̀sẹ̀ ìgá tó ti download ẹ̀ só ti yé kò ti mọ̀ pé gbogbo tó ń sọ náà ni bàbá ọ̀sẹ̀ ìgbọ́ èèyàn ní bẹ́ǹdì òun lọ́dọ̀ àwọn tí máa ń sọ̀rọ̀ tó rò fi ń ké ọlọ́run mọ̀ sí alẹ́lẹ́bọ̀ o jama ẹni tó ń sọ nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ọ nǹkan báyìí ni ó ṣe báyìí nǹkan báyìí lọ gbọ́dọ̀ ṣe tí òfin ní ṣẹlẹ̀ ó ń sọ tí ò ní mọ̀ ń pẹ́ ó ń sọ tí ò ṣe kí ni o ní tí ò ní mọ̀ lọ́sìn la gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé iná samoa etí ìgbọràn wa wàlúbásọ̀rọ̀ ojú ríran wa walfuad ọkàn wa kúlù láìka káànà ànúhù mọ̀sẹ̀wòlá bí wá léèrè gbogbo ẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama ìyẹn jẹ́ Quran chapter seventeen verse thirty six nínú hujurat Quran chapter forty nine verse twelve ọlọ́ni nàbàdàn dọ́ni ìfún sẹ́ẹ̀rí apá kan àbámọ́dá àbádídá ni.

ìwọ wàá rò kò ríran kò ríran kankan iṣẹ́ kíni o iṣẹ́ àjẹ̀nu ni kọ́lọ̀ńkọ́lá wa ọlọ́run ọba tó sọ wípé alimu lọ́gọ́ ibi fọ́lá yóòdèrò alágọ́ ibi àhàdá ilá mọ̀nìrò tàbọ̀ mi rọ̀sọ́ọ̀l ní suratul jinn àyà 26 dé 27 ọlọ́run níṣẹ́ rí ọlọ́run nìkan ṣoṣo alimu lọ́gọ́ ibi alimu mọ́ra lọ́gọ́ ibi ọlọ́run lọ́ba tó mọ kọ̀rọ̀ òun ló mọ kí ni o secret òun ló mọ tó wà hidden ìtọ́pamọ́ àfà ìtí ó ṣẹlẹ̀ sí mi lẹ́yìn mọ́ gíríbì lónìí mi mọ́ kódà mo lè sọ fún aago tí màá jẹun lálẹ́ mi ò mọ́ òkèlè mélòó màá jẹ lálẹ́ yìí bóyá CBC ni bóyá gẹ̀ẹ́ ni wàlẹ́ ọlọ́run mọ̀ ẹ mọ́ wá wọ ọlọ́run ìgbà míì èyí ó ti rò wípé ok pure water ni mo ra tí mo mu díẹ̀ ń bẹ̀ tọ́lọ̀ bá ní kémi kọ́ máa mú yòókù wà lẹ́yìn mi kí máa mú ẹnìkan ọkẹ̀ wọlé yóò sì ra náà gbé yóò ti mú ta ẹni fẹ́ sọ̀rọ̀ mo ti ra díríǹkì rí soft drink mo ti rò pé mi máa mú àlejò bá dé bá mi ń sùkú èlè choice àlejò lọ padà mú ọlọ́run ní máa tan rẹ̀ jẹ ràálẹ̀ fún àlejò ràálẹ̀ fún ta ni àlejò tí ó mú fẹ́ dé kódà ìyá lè ti gbóúnjẹ kalẹ̀ pé èmi máa jẹ́ ni máa tan rẹ̀ jẹ àlejò ni ó jẹ́ kódà ọlọ́run mẹ́jà kú báyìí èèyàn lè ra mọ́tò tọ́lọ́ ní wọ́kọ́ ogun ẹ̀yìn rẹ̀ wọ́n ti gùn abẹ́ ti gbàgbé ọkùnrin yúlé ọjọ́ òní ìtọ́kọ́lé ẹ ti gbàgbé rẹ̀ òkú ẹ̀ náà máa lù tí wọ́n rà pé wọ́n èsì lé kí náà fi ṣe ẹ ti gbàgbé interview tán ṣe last in Splash FM ó ní what is your advice for political talks o ó my advice is that if you die you die for nothing wọ́n padà play interview yẹn lẹ́yìn ìgbà tó kú so ti yé if you die you die for nothing ara àwọn union o mọ́tò lọ́yọ̀ sí ètí wọ́n pa sọ́dọ̀ ọ̀nà amúlòkó ń bẹ olùlọ́yọ̀ ń bẹ o wọ́n pa bí ẹran if you die you die for nothing ilé tó kọ́ tí wọ́n fowó èrú kọ́ owó jàǹbá tán fi kọ́ ilé tán ròyìn pé léhẹ́rì mọ̀ wọ́n ti ra màálù tí wọ́n èsì lọ́nà ilé ìwòlẹ̀ sí òkú rẹ̀ wọ́n gbé lọ bẹ̀ ẹ̀yìn rẹ̀ wọ́n ti sílé o jẹ́mọ́ ta ní torí náà alimọ̀ ibi ẹnìkan ọmọ kọ̀kọ̀ sẹ́ra àwọn afọ tán tara wọn àwọn oníṣúfí wọn ni ìmọ̀ bá ti ní ìmọ̀ sọ ìrí nígbà wọn bá ń tara wọn jẹ <laughs> ó ní ìmọ̀ kan ìmọ̀ kọ̀kọ̀ bá tinú inú inú kọ̀rọ̀ tó farasin pé ẹ̀yin ń ṣẹ̀rí à ìmọ̀ sọ ìrílẹ̀ yìí mọ̀ ẹ̀ mọ̀ kí ni o bá a tì ní mo ní ìmọ̀ tánà bí àsálà mọ́ wá ṣé sọ ìrírí àbí bá a tì ní tọ́ ọ bá ní sọ ìrí tọ́ bá ní mọ̀ sọ ìrí lamọ̀ inú wa dùn ìmọ̀ tánà bí wọ́n làwá ṣe kí ni o la fẹ́ mọ̀ tọ́jà pé sọ ìrí àti bá a tì ní àwa ní kí ni bá a tì ní tánà bí mo wá sọ bó làwọn sàbẹ̀ ṣe tú bá a tì ní a jẹ́ pé nǹkan sọ pọlọ rẹ̀ jẹ́mọ́ ẹni tó ní pọ́n tó fẹ́ fa bá a tì ní ni pé ọ fẹ́ kílèmù pé ṣé àwọn ọmọ kọ̀ọ̀kan pé wọ́n lè sọ àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ kan tó sì mọ̀ pé wọ́n takò nígbà sẹ́wù bá sùn tó ní sẹ́wù pàwọn kan bẹ́nu àwọn bùtúnù sùfíyà nínú àwọn different sects tó wà nínú àwọn sùfí mọ́ mọ́ wọn mìfẹ́ dákọ̀ wọn ara wọn àwọn jàǹfàríyà wà nù wọn àtàwọn míì àtàwọn míì nínú mọ́díábù burúkú èṣù wọn mọ́díábù ṣàìtọ́ ní wọn ọ̀sẹ̀lẹ̀sẹ̀ nìkan bá dàn yìí o ó dẹ̀ ṣẹlẹ̀ sáwọn míì lù mí sẹ́wọ̀n mọ́síábù wọn ọlọ́run mẹ́jẹ̀ asorí igbó o tọ́ ọba jẹ́ mẹ́mbà wọn ẹ máa wo tọ́ ọba fẹ́ yàwó séwù ni ọkọ bá yàwó rẹ ní àṣepọ̀ séwù ni ọkọ wó yàwó rẹ láta séwù ò ṣe sìná o ọfẹ́ bọ̀ bàrákà ọfẹ́ fàlùbáríkà sí so nígbàtí séwù bá tó wọlé séwù ti clear ọ̀nà àlùbáríkà ti ṣe kíni o jẹ́mọ́ ìkánú àwọn tó jẹ́ mẹ́bà sọ fún mi rí kódà ìkánú mẹ́bà àwọn ẹlẹ́kọ̀ọ́ mo lọ sí lẹ́tọ̀ UI ọwọ́ abá mi inú ilé wálé ọ̀rẹ́ méjì ìyáàna àdìgò ni tó ń ṣàlàyé brọ́dà yẹn ọlọ́run padà sàánú ẹ̀ ó ní tó máa ń kó òun kú òun lè pa òun o àwọn máa ń molẹ̀ wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń molẹ̀ afá nígbà tó ọba wa rí wípé ẹnìkan <laughs> ọlọ́run mọ̀ sí mi lórí kúkú ibo láì kóòtù kùrà ní àbádì ìsì ẹ torí ẹ bá pèrè pé sẹ́wù sí èdè fẹ́ sòfò dànù wéré ṣe yín ni orí yé dàrú ni so orí ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́wù yẹ nínú àwọn bùtúnù burúkú yẹ iná ṣe yẹ lórí burúkú ó ní tán fẹ́ achieve pàápàá ìwọ tó lọ ń bá sáànú tó jẹ́ pé obìnrin tó fẹ́ kìí fẹ́ tó ti ṣe rádaràdarí tó jẹ́ pé wọ́n lọ́kọ́ jábàálẹ̀ ẹ̀ tó bá jẹ́ pé séwù lọ́kọ́ jábàálẹ̀ ẹ̀ kò ní gbàgbé séwù láyé ẹ̀ ìwọ ni wọ́n even nínú wọn kìí ṣe pé jọ́ kan náà lọ́dọ̀ ṣe ó lè lọ ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ṣe wù sincerely yóò nífẹ̀ẹ́ ṣe jù ọ lọ tí ṣe ò bá tó wá jẹ́ pé ọlọ́run tó wá ní kó mèrè ṣe jù ọ lọ nígbà tó bá lọ́dọ̀ tiẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ẹsẹ̀ ń sàǹfàgídí ìwọ ń ṣẹ̀ṣẹ̀ ń tiraka ṣé ò ti wo látàbí ẹ̀mí jẹ̀ẹ́dẹ́ta lójúmọ́ yá rò pé àwàláyé àfàdéńdé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sta sánsán bíi ṣéwù. ẹ̀ kúrò ní gbogbo jẹ́ tẹ́lá ti la àṣàlàtù tọ́lọ́ ń bá ní kọ́wọ́n àti sèwò kánláyé wà ń kọ̀rọ̀ sèwò òwò láta torí sèwò ṣe kí ni o ó ti ní nẹ́tíwọ́ọ̀kì búlá rẹ̀ inú ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ míì náà ọmọ tó ń lò jáàbù lélẹ̀ ọwọ́ pé wọ́n ti ṣe sìnárì yẹn àwọn ọkùnrin kan ti ní nẹ́tíwọ́ọ̀kì lára wọn ń dọ́tán bá rí ọkùnrin yẹn tán bèèrè láyé wà ń kọ̀rọ̀ ọkùnrin yẹn lọ lára wọn àbóbìnrin kọ́ ni bọ́ọ̀lù ṣe ṣe nìyẹn kódà tó bá jẹ́ pé wọ́n lápàdé ara wọn ní mẹ́ka kan lọ sí ájì tó bá wà ní kọ́rọ̀ wọ́n bára wọn ṣe sì náà torí nẹ́tíwọ́ọ̀kì ibù kan ni ó ti wà láàrin wọn ìtọ́fẹ́ kílèmù ló pé sí àwọn ọmọ kọ̀rọ̀ ọmọ tó lè ṣẹlẹ̀ kọ̀mọ torí àwọn àkídà abú àtàwọn èṣù ọlọ́run wá ní òun nìkan lòun mọ kọ̀rọ̀ òun èdè ibì yìí àyàfẹ́ni tó wọn ọlọ́run bá yọ́nú sí nínú àwọn òjíṣẹ́ ó túnmọ̀ sí kó òjíṣẹ́ go ṣe kí ni o kọ̀ mọ́ ta ló jẹ́ ọmọ wọn bá tọ́ bá mọ̀ Allah tó bá já sí lọ́lọ́run ṣe ń sọ ànábì kan ṣe ń lọ́wọ́ lọ́wọ́ tó ń tó wá ní Kùránì pé ká ní wípé wàláhù kúntù tó bá já sí pé èmi ànábì ọlọ́run tẹ̀ ń wò yìí ni mo bá lọ onímọ̀ kọ̀ọ̀kọ̀ lastekfaritu mina lẹ́kẹ́rì wàmọ́ mọ́sàníyà sùn Ah, kí n lọ ọmọ síkírìtì péré kí n lọ ọmọ kọ̀rọ̀ èmi lóore mi ọ̀bá pọ̀ wà máa má sàníyàn su abúlé kankan ní ṣe kí kí ti nínú kọ̀rọ̀ yìí pé olè ọwà rọ́ọ̀bù àdúgbò yìí lónìí òun ó sì wà ní ilé wa ìwọ́n ó sì sáyàn ládàá jẹ́mọ́ kí ni tí wọ́n ṣẹlẹ̀ tó wáyé pé yẹn bá máa kọ̀kọ̀ fún security kọ́ ẹ̀ ní sólẹ́dì fún security wo tẹ́tí ni pé security Nàìjíríà rẹ̀ trust tó bá wọn kọ́ bá ní pé àdúgbò ibìkan ni olè ó ti wá rọ́ọ̀bù ẹ̀yà sápò bẹ́ẹ̀ ẹ wà á wo ìyàwó ọmọ pé ẹ wá ń bí àṣọlé lónìí o sí ẹ sábọ̀dú ọ̀sọ́ ẹ má bẹ́ẹ̀ sọ olè ọ̀ àpáyàn lónìí ẹ̀yìn ọ̀kẹ́sà kú òní o àdúgbò sẹ́yìn pé torí pé èèyàn ní máa kéde o kọ̀kọ̀ tí èèyàn bá ń lọ ibì kan torí pé àwàlẹ̀ ọ̀kadà tí mo fẹ́ gùn yìí ọmọ ìyá kẹjọ tó ṣẹlẹ̀ sí rí ẹni tí mo mọ̀ báyìí ni wọ́n ń lọ sí èkó wọ́n fẹ́ wọ mọ́tò lábẹ́ bíríìjì muslim mọ ọmọ onítọ̀hún lójú báyìí níjọ tó sọ ó níwà láì òun tó fowó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọfẹ́ wọ mọ́tò èkó ìwọ̀nba price bí kéèyàn fẹ́ mọ́tò lè bí six hundred six fifty ní o six hundred àlè gbà sí ọ̀rẹ́ sọ̀kalẹ̀ olóhùn bá sọ̀kalẹ̀ sẹ́yìn pé owó kékeré gbà míì bí hundred naira difference lówó yẹ seven hundred eight hundred ní omi ìrántí price mọ́ sáà ní bí owó kékeré dé owó ọwọ́ ọ̀jẹ̀rẹ̀ tó wọ́n sọ̀kalẹ̀ ó ní mọ́tò yẹn wá lọ tán owó tètè torí mọ́tò olóhùn wá regret pé ah

kéde pé kò ní àní pé yóò wọnú mọ́tò àfà ẹ̀sọ̀kalẹ̀ tí ò sí mùsùlùmí lẹ̀ ẹ bọ́ọ̀lẹ̀ pé mọ́tò yóò lásìdẹ́ǹtì sẹ́ẹ̀kì ìtàwọn kiri yóò fi ń tan àwọn èèyàn jẹnu àwọn èèyàn wọ̀ fẹ́ kú bì tẹ́ bá rí ìyá ìyàwó ilé olórí burúkú kan tí gbogbo bàtà rẹ̀ ti jẹ tán tí gbogbo ọwọ́ ẹ̀ ti dúdú tí gbogbo eyín ẹ̀ náà ti dúdú ìyàtọ̀ yẹ pé gbogbo ara rẹ̀ ti rí palawu tí ọ̀sán àlùbáríkà kan ní kéde o ara rẹ̀ mọ́ yáà ní ẹ yí padà ẹ̀yin ará àdúgbò yìí ẹ̀mí eh, olúwa ní kò wọ́n sọ fún yín o ẹ wà àwọn pásítọ̀ nínú ẹ̀ ń tọ́jú lórí ibú jù láyé àwọn kiri yóò pásítọ̀ sí ni àwọn two thousand and eighteen gbogbo dẹ̀ mú prophecies wà ẹ̀ bá máa ka news yàtọ̀ sáwọn ètò ẹ̀ gbọ́ wàlẹ́ ó sì fẹ́ẹ̀ sú mi mo sì kàkà eh, alábẹ́dẹ́ ó mú ètè prophecies wa ẹ̀ eh, pásọ̀ yèdèkò gbogbo wa kò kò must you break prophecies every year orí iye ìwé Nàìjíríà gan allow lawlessness ẹ̀ ṣe wọ́n ṣe múrú ẹ̀wà l'Amẹ́ríkà wọ́n ṣe múrú ẹ̀wà ní Saudi Nigeria is a lawless country àwọn kan sì mọ sọ dáadáa inú ẹ̀wà sọ pé eight speech ẹsẹ̀ lẹ̀ tẹ́pà àfáà kan ló bá sọ fún ẹ̀wọ́n lè lọ mú ó wà pásọ̀ sórí ibú ìkan lóò rí rẹ̀sáàtì kù ìkan ní Nigeria Goliath will fall táyì Nigeria Goliath ṣé Buhari ní ọ̀fọ́ ní àbí ibà Ọbásanjọ́ àbá ti kú <coughs> they are philosophers ṣe é ráwọn pásọ̀ Nigeria that is why tó bá lọ sí theological school philosophy wà ní tán máa ń kọ́ as a pastor you need you should be able to philosophize pastor nínú tán máa ń pè àwọn tá a teacher náà ni we have philosophy of education bá a ṣe sociology of education a dẹ̀ ní psychology of education ẹ bá fẹ́ jẹ́ pastor ó gbọ́dọ̀ mọ̀ nípa philosophy of pastor yọ mọ̀ nípa psychology ẹ̀ yóò sì mọ̀ nípa kíni o philosophy àti sociology ẹ̀ gbogbo ẹ̀ ó ní tán fi máa kọ́ wọn sẹ́ni pásítọ̀ tọ́ba ní pọ̀ wá sọ́ọ̀sì ó rí pé èyí ò nídìí káyẹ̀ sọ fún ọ ó rí pé aṣọ rẹ ó máa ń neat wàá lọ tí ó dàn bàtà tó bàtà fifteen thousand ló mọ pásítọ̀ sì mọ̀ pé olówó lọ pásítọ̀ ó pè ẹ̀ àfà kéwìn irú àfà mi tán wọlé sí dáadáa báyìí tí gbogbo wọn jáde gidi èyí ò rí pé ẹ̀mí olúwa sọ fún mi wípé ẹ̀mí èṣù ni o ẹ̀mí olúwa sọ fún mi wípé ọ̀rọ̀ tiẹ̀ yóò da two thousand and eighteen ọ̀rọ̀ rẹ̀ yóò dayọ ẹ̀mí lọ́sọ fún mi wípé àwọn àdè tí ń bẹ lójú ọ̀nà mo ní kó já irọ́ ni o ẹ̀mí olúwa sọ fún mi wípé ìwọ yóò bọ̀ nínú òde ìwọ yóò sì rántí iṣẹ́ ẹ̀yìn rere tí àwa ń ṣe nínú ilé ìjọsìn ọ̀ndọ́gbọ́n tọrọ owó lọ́wọ́ <laughs> ẹ̀mí ọlọ́sọ fún mi wípé ìdá mẹ́wàá tiẹ̀ kì yóò já ìwọ kì yóò yá àṣìṣe ọ̀dọ́sọ fún mi máa dá kiri o àwọn pásítọ̀ ẹ wo ẹ wo bọ̀dá bọ̀dá rìdíìmù ẹ bá wọ kíní tí wọ́n sẹ́ni ìjọwọ́ sáà fúláì pẹ́ yìí one billion naira ó ń pe one billion òdo mẹ́sàn-án sí ìgbà tẹ́yìn ń pe one naira sọ ti yé àwọn Nigerian pastors ni àwọn olè olè wà láwọn prophesize àwọn rí ìrírí two thousand and eighteen ẹ̀ kíní kan ṣẹlẹ̀ Apostle Suleiman ó sì náà aṣẹ́wó aṣẹ́wó ọkọ̀ aṣẹ́wó tí báwo bí ṣe sì náà lóòtẹ́ẹ̀lì tí ní ó sì gbé òun náà wá ń rí prọfẹ́sì ìwọ tọ́lọ́ bá tiẹ̀ wá tí prọfẹ́sì kan bá tiẹ̀ wá dọ̀fẹ̀ ìwọ lọ́wọ́ fi hàn ìyàwó fáyọ̀sẹ̀ náà wá dẹ̀ tí rí prọfẹ́sì só ti yé sàṣọ tó dé bákàrẹ̀ náà rí prọfẹ́sì ah, ẹ̀rí gẹ́gẹ́ pé olórí olè olórí bú gbogbo yìí ni wèrè ṣe yìí ni gbogbo wa rí rí kúrì tán àyè tè ẹyọ kò òun òun ni pé yóò lọ tó kọjá gọ́vùnà kí ló tó kọjá gọ́vùnà só ti yé ẹ̀hún rí fún àwọn ọmọ àsìkò ni mo ní ẹ ẹmọ tó fẹ́ fà yọmọ ẹ̀ka ẹ̀ bàbá tó bá ń fi fi tiẹ̀ yóò ní àsìkò ètò yóò tó kọ́ two thousand uh, uh, thirteen two thousand and kiri ná twenty three yóò tó two thousand twenty seven tó fi jẹ́ pé ìyókù yọ̀ọ́ máa kọ̀ǹtẹ́sì nù sàárè ẹgẹ́ ti ní èsì yóò lè tó máa ṣe yóò lè da nàìjíríà rù gbogbo tọ́gìlì tán introduce síbẹ̀ yẹ so wọ́n lè máa gbógun ti islam àti mùsùlùmí ó yí ọlọ́run ìmí ò ní kọjá náà sàárè nù wọn ìmí nù wọn kì í ṣépè kò ní kọjá náà sàárè jẹ́mọ́ so oríwọ̀ tó bá ló onímọ̀ kọ̀rọ̀ ẹ orí nǹkan kan tí ó ṣẹlẹ̀ irọ́ ni má bìlífù ní tó fi ń tàwọn mùsùlùmí wọ́n fi tàn ìmọ̀ye ìyájẹ́ ládùúgbò ẹ wà rí ẹlẹ́yà mi wà láyẹ̀ rí ya mi yóò mọ̀ wá gbọ̀n kí yọ lákọ̀ bí ọmọ òun ó ní yóò kù ó ní kò gbọ́dọ̀ pa màálù méje yá àmọ́ wo màálù méje kí. anábì tóun gan bá mọ kọ̀rọ̀ ni lastek thirty two million kai oore ni ọba pọ̀ fún mi wà mọ́ mọ́ sàníyà àbúrò bá ti ṣe kéde o ṣùgbọ́n ẹnìkankan wa ọlọ́run lòun ò fi mọ ẹnìkankan àyàfà àwọn tóun bá sàlẹ̀ sà tóun yọ́nú sínú àwọn òjíṣẹ́ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni mọ̀ ní ata arrafan aw kahinan fasaddaqa bima yaqul faqad kafara bima unzila ala muhammad sallallahu alayhi wa fasọ̀dákọ̀ ọwọ́ á nígbàgbọ́ sí i tó ń tọ̀ ń sọ pé ah bàbá yẹn ríran ẹ̀ka ibi táwọn èèyàn tó wá ya dèdèdè àwọn obìnrin náà ti á pọ̀ tán ríran ní ìsìn ìlú ti ń bẹ lọ́nà bí olúǹdè mọ́ kẹ́nẹ́ bẹ́ẹ̀ yóò tó lórí rédíò ìyá kẹ́nẹ́ kan omi ló ń lò ìyá kẹ́nẹ́ kan funfun oríṣiríṣi obìnrin náà òun náà tó á máa takùn èèyàn jẹ́ ẹ wà ara ọkùnrin tí wò ní láyé ra ṣéyá náà àwọn ṣéyá ṣéyá tí ọ̀tọ̀ tè ṣéyá sẹ́wó ṣéyá tí bóra ṣéyá tí ọmọ fá tí àká ṣéyá kẹ́kì láìlà ìlàgà àlàlà ìlàìlà ìlàgà àlàìlà ìlàgà ṣéyà tí ọmọ láìlà aláwọ pé ọ̀rọ̀ dàrú náà ṣéyà lójú ẹ wà ráwọn ọkùnrin tí orí wọn ọpọlọ wọn tó yẹ ká ti fi gba kí ni o pààrọ̀ wọ́n àti ah ṣé ah ṣé a ah, rí ìrọ́pọ̀ wọ́n ẹ̀sẹ̀ kú òun ẹ̀mí ni ṣé a wọ́n bọ́ lọ́n sọ̀rọ̀ nítọ́lọ́ fi hàn ṣé a mo ní ah, ọmọ ta foyé o ẹ̀ sájà dúpẹ́ alhamdulillah wàhálà ìkáwà náà dúpẹ́ bí àwọn bá ti fọkọlọ tiwa náà gba pààrọ̀ káríyàn náà bá yà sí mọ́sí àbúbú wọn ni almuhim jama anabi sallallahu alaihi wasallam ọdẹ tọ́bẹ̀ ilé lọ babaláwo lọ ní o àáfáà tí wọ́n sẹ́ ní o pásítọ̀ ní o ẹni tó kílèmù pé òun mọ̀ nǹkan kan tí ó ṣẹlẹ̀ ní o ìwọ náà wàá gbà wọ́n gbọ́ ah, sincerely fakodi kafaro bímọ unzila ala muhammad sallallahu alaihi wa sallam ojúkò ní islam ó tàn ti di kèfèrí ó ti ṣàìgbàgbọ́ sí tọ́lọ̀ ń fi ránṣẹ́ síta ní o anábìwa muhammad sallallahu alaihi wa sallam àwọn àfáà ní ìsinádùú ẹ̀ ṣe kíni o ó lálàáfíà ìmáàmù abúdáwúdà àti tírímìdì àti ibnu májá náà gbà wá nínú àdíìsì àbúrò ráírà kọ́lọ́ọ̀kú bá níyọ́nú sí wọn. jama nínú hadithi míì nínú hadithi míì wọ́n nípa nàbí sallallahu alaihi wasallam kọ́là sọ̀bíhátà laylatin matiratin wọ́n ní ní àárọ̀ kùtù àìjọ kan kí òjò òjò rọ̀ bójò ṣe wá rọ̀ yẹn ànábì wá ń sọ fáwọn sàbẹ̀ pé yẹkúlù lọ́wù tààlà èyí tí ẹ̀mọ́ tọ́lọ̀wọ́n bá mi ń sọ báyìí ọlọ́wọ́n bá mi ń sọ wípé asba mi ní ìbáàdí múmìnú wà káfírùn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lónìí tílẹ̀ mọ́ yìí àwọn èèyàn pẹ́ sí méjì àwọn èèyàn pẹ́ sí mélòó méjì mọ̀mínú wà káfírùn àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n jẹ́ múmìnú wà káfírùn àtàwọn kèfèrí gbogbo alámọ̀ tún mọ̀ mọ̀mẹ́ni ẹni tí ó wà lùjẹ́ náà nù kẹfẹ́rí ẹ tí ó sórí ibú ayérayé nù kọ́lọ̀ńkọ́lá wa jàmá kí ni tó wá ṣẹlẹ̀ látara òjò tọrọ ni o àṣẹ tó lè di kèfèrí látara kí o òjò ṣe ẹ̀rọ wa náà lẹ̀ Yorùbá a ní problem tójò bá rọ̀ wà ní à ah, kìnìún òjò rọ̀ ẹkùn bímọ ìgbà mi tójò rọ̀ bí à ah, ẹwọ́rú àsìkò ògì wọ́n ní ó fa òbíyàn ṣe kí ni o ọ̀jẹ̀ sùn ṣe ìfọwọ́n àti kọ́tẹ́ pé òjò máa ń wọn for bíyá bíi seven days kìí ṣe nàìjíríà even tí lúmi ọmọ burú jù bá òjò rẹ̀ fún ìdí oṣù kan oṣù méjì tó bá ti á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá kí wọ́n ní ṣẹlẹ̀ wọ́n ní òjò ògìyàn ni pé òòsà ògìyàn ṣe kí ni o ọ̀jẹ̀ sùn kò ní ah làákà èyí kú tó bá tiẹ̀ kú ṣèbéyàn á máa jí tó bá kú làákà èyí ó ti dọ́ta o ògì yóò ṣe máa jẹ súnú ẹ̀rùn irú àsìkò tá a wà ní ẹ̀rùn yìí ní January ní èsè tí ó gbó òjò ọ̀rọ̀ òòsà ògì yóò jẹ sún lónìí yìí kójú ọ̀wọ́ àárọ̀ ọjọ́ méje àwà gbà pé òòsà ògì yẹn lọ́jọ́ kójú ọ̀rọ̀ o ọ̀dà tó òòsà ògì yẹn bá ń jẹ sún tójò bá rọ̀ báwọn ní Amẹ́ríkà òsàkí ní jẹ́sù ọ̀jẹ̀rẹ̀ àbọ̀ òsàkí ló mọ́tà súwìtì àbọ̀ yúgọ́ọ̀tì tójò bá rọ̀ bẹ́ẹ̀ ní Ghana òòsà kínní jẹ́sú orí ti kú dànù dànù orí òsògì yẹn kan jẹ́sú òsògì yẹn wèrè kò ní dáa òsògì yẹn ta ní òsògì yẹn iwájú ọlọ́run wọ́n wá àwọn kan wá ń bọ irin tọ́ọ̀dù Yorùbá ògbò tí wọ́n kọ́ wá ní Yorùbá ń bá wọn secondary school tọ́ọ̀dù ni wọ́n máa ń pè ní olómi ńlẹ̀ fẹ́ jẹ̀wẹ̀ sẹ́ẹ̀sì máa pè súlélé yìí o yóò lómi lé yóò wà lọ pààyàn ẹ̀jẹ̀ ni máa fi wẹ̀ séèyàn rẹ̀ nu ọ̀la sọ ń lé fi mọ̀ bóra ìmọ̀ ọ̀pẹ yóò wà gbóra yóò sí ẹ̀sìn àpò sínà lélẹ́yìí o ẹ wá lẹ́yìn ọmọ ẹbọ ògùn ẹ mọ ẹbọ tí ọmọ wọn àti pé kókògùn wọn bá fẹ̀jẹ̀ rẹ wẹ̀ ògùn tó ti kú ní òní ẹ tó wá ní yóò tó máa fẹ̀jẹ̀ wẹ̀ ní sẹ́ńtúrì táwà tó wáyé ó jínú sàárẹ̀ ó fẹ̀jẹ̀ wẹ̀ ọ̀dà tíjà bàbá ṣẹlẹ̀ lamẹ́ríkà náà sóògùn náà tó fẹ́ jẹ wọn ló tó fi wẹ̀ tó bá ṣẹlẹ̀ Saudi ògùn náà Ìbàdàn náà tó lọ fi wẹ̀ ní Saudi nǹkan sọpọlọ àwọn èèyàn ọlọ́wà dúpẹ́ tó fi Islamu tàn mọ́lẹ̀ sọpọlọ wa o adọ́bí ọ̀sánlá ó láwọn èèyàn ti pín sí méjì mọ̀mínú wàkàfírò àwọn kan ó di kèfèrí látara òjò àwọn kan ó di ẹni ọlọ́run ó ní fàmọ́ ń kọ́ làmùtírí náà bí fọ́dúlì là nínú ìwà ayé àmì ìwà rahmati ẹ bá ní tó wọ́n rọ̀jò fún wa pẹ̀lú àánú ọlọ́run ni ọlọ́run ló ṣàánú wa ọlá ọlọ́run náà fi rọ̀jò fún wa àti kẹ́rẹ̀ irú ẹ̀ tó sọ báwọn mọ́mìnà ń bí eléyìí ọlọ́gbẹ̀mí ọlọ́run gbọ́ káfíìn ló ń bilẹ̀ kàwáàkì ó ṣe àìgbàgbọ́ sí ìràwọ̀ kí ni túmọ̀ rẹ̀ ní kẹ́ torí pé tíràwọ̀ bá ti yọ́njọ́ mi wọ́n ní pé ah ìràwọ̀ yìí tó túmọ̀ sí ni kójú oṣù kí ni o òjò ọ̀rọ̀ mọ̀júmọ́ ẹ bá lè rò pé ìràwọ̀ kan lọ́jọ́ kójú ọ̀rọ̀ kẹfìrí lọ́dọ̀ ọ̀nà ṣùgbọ́n àwọn ẹrú kejì wà máa ń kọ́ọ̀là ẹ bá sọ pé mòtírí náà bì náà ìkadà ẹ bá ní ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí òun ló kí òjò ọ̀rọ̀ ìràwọ̀ tá a rí lánàá ìràwọ̀ fẹsífẹsí ìràwọ̀ tó yọ star ìràwọ̀ tó triangle ló jẹ́ kí òjò ọ̀rọ̀ eléyìí ò káàfì rán bí ó ṣe kèfèrí sẹ́mi ọlọ́run mọ́mì ló ń bílí kàwá kíbi ó wá nígbàgbọ́ sí kéde o ìràwọ̀ torí náà Imam Bukhari àti Muslim náà gba àdíìsì yẹn wá a gbọ́dọ̀ sọ gidi kọ́lọ̀ mọ́ sí wá ní kèfèrí tí yóò rí ibi kan lọ́hùn ọ̀dà anabi sallallahu alaihi wasallam nínú rìwáyà ẹ̀kan yẹn rìwáyà kan bẹ tá a máa lókè pé mọ̀nà àtà àrọ̀ fan ẹ lọ bá wọṣẹ́wọṣẹ́ babaláwo a ní pé ọwọ́ àgbàgbọ́ gbígbàgbọ́ ni tàdísì ẹ̀kan àdísì mi tó wá rè fasa aláwú àìṣe in lámùtúkúbálù làwú sọ̀lá tó àrùbá yìí náà yẹ ọmọ ẹ bá wà àdísì mi o àṣewọ̀tọ̀ àáfà ẹ̀kẹ́ bá wò ṣé kí n kàwé nílànà mi ni àbí kí n lọ kọ́ àwọn tí máa bóyàn lára ṣé kí n máa gbá bọ́ọ̀lù ilọ́ fún mi ni àbí kí n lọ ilé kéwú ṣé kí n máa ṣaṣẹ́wó ilọ́ dáa ni àbí kí n máa ṣe amúrọ̀bà ọkẹ̀ lọ béèrè àbó tiẹ̀ wá béèrè pé ṣé kí n lọ yunifásitì Ìlọrin lọ́dà ni àbí yunifásitì Èkó ọkẹ́ lọ béèrè lásán ibù kọjá pọ̀ ò ní gbàgbọ́ sí tó sọ wọn à ní gba ìwé for forty days jẹ́mọ̀ sẹ́mọ̀ túmẹ̀ five times forty kí ló jẹ́ two hundred euro two hundred have been wasted tọ́lọ́ ń bá béèrè nípa àrùn two hundred ní níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí la fẹ́ sọ fọ́lọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ ọlọ́run ní já rínú ẹ̀yin tẹ́ ẹ jókòó yẹn tí ọlọ́mọ woṣẹ́ ìwọ tó o bá ti woṣẹ́ rí lọ tú bá lọ ọ̀dọ̀ ọlọ́run orí ibú lọ́wọ́ à ń bẹ́ o ọmọ kan fẹ́ lọ ilé ọkọ ẹ wá lọ yẹ̀wò ọkọ tó mú wálé sí kádàrá wọn jọra wọn ẹ̀ ṣe é ṣe sọ̀látùlì istikhara tẹ́ ẹ̀ bá máa ṣe ẹ̀ bá wọn ṣẹ̀rí àwọn ní ẹlọ́mọ ẹ̀yẹ̀wò ẹ̀ṣẹ́ ọmọ kan ọmọ yín sista b brother k ọ̀fẹ́fẹ́ ẹ wá tó ẹ̀sẹ̀ ń lọ yẹ̀wò ṣé kí broda k àti sista b kan fẹ́ra wọn ṣé ìràwọ̀ wọn papọ̀ ọwọ́ pẹ́ ẹ̀kẹ́ lọ́ọ́ béèrè o odidi ogójì ọjọ́ ẹ̀ ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run gbogbo òru tẹ́ bá kí ẹ kí ìṣòfò owó ní ìgbà ẹ̀ sì tún gbọ́dọ̀ mọ́ kí tẹ́ bá wá kú láàrin àsìkò yẹn kọ́ kí ẹ bẹ́ẹ̀ sọ fọ́lọ́run torí ẹ̀ nírun ẹ tún problem tó bá jẹ́ gan tẹ́lẹ̀ ọlọ́ngbọ̀n ọ̀fẹ́ kan gbà wọlé dáadáa gan ọlọ́lọ́mọ iye tí <laughs> ṣe 40 days lápé tẹ́ 40 days 30 days mẹ́rin ọlọ́run kan gbà kì sí èrò gidi 10 days ìjọba tó rí ikú days mẹ́rin lẹ́tọ̀ lẹ́tọ̀ láforíjì ọlọ́run ìró forty days ìró ẹyọ kan lọ́dọ̀ àwọn sàbẹ̀ ojú kọ́ ọ sọ fún sàbẹ̀ pé ọmọ tó ṣẹlẹ̀ máa fọ́ ní ten million ṣùgbọ́n òní kíṣà ìlà lẹ́yìn jẹ́mọ́ ọlọ́run foríjì mi o ọlọ́run lọ́mọ ẹtí mọ́lẹ̀ rẹ̀ dúró wa ṣèbí lónìí ẹ wo ọmọ fìrìdáùsà àmọ́sà ọmọ ọmọ tó fẹ́ ẹ̀ka kọ́ọ̀lù tó bá ń díṣẹ́ bá láṣẹ àyẹ tọmọ yẹn dúró small ìjàmbù náà ní o kì í tún ṣe nìkan ọ̀bù o small kiri kọ́kà gbèmí gírí lórí àtọmọ Aisha Zubairu kan náà tí wọ́n gba torí rẹ̀ tí wọ́n fi wọ́lẹ̀ gbogbo àwọn ọ̀tá ọlọ́mọ bí ó ṣe yẹpẹrẹ wọn wọ́n sì kórìíra ìjáàbù wọn àfẹ́ káwọn ọmọ ọlọ́mọ ṣe kọ́ọ̀sì gidi wọ́n fẹ́ kọjá pé àwọn kiri yóò nìkan ni ó wà medicine àwọn ni ó wà law àwa wí káwọn wọn wà máa sọ wèrè lẹ́nu wọ́n àtáàkì mùsùlùmí àti kírísítẹ́nì ní Kwara nílọrin àwọn káwọn wáyé sí pé mùsùlùmí lọ́wọ́ à ń pa wọn tó jẹ́ pé tọ́ọ̀gì ọlọ́lọ́mọ àwọn tọ́ọ̀gì tó iṣẹ́ yẹ wọ́n àtáàkì mùsùlùmí wọ́n àtáàkì christian ẹ̀yẹ wá yí sí mùsùlùmí lọ́fẹ́ mọ́ pa yín ìdí òsì ká pọ̀ wọn ò fẹ́ ká lọ ṣe bascom wọn ò fẹ́ ká pọ̀ lọ́jọ́ kékeré kan bá ṣẹlẹ̀ àwọn lọ́ọ̀yà tí ọ̀dàjọ́ èèyàn wọn náà ni tẹ́lẹ̀ pé tára yóò bá yá àwọn èèyàn wọn náà ní ọ̀tọ̀ bí wọ́n lè fún yín lábẹ́rẹ́ pé ẹ̀yẹ́lẹ́yà ẹ̀ tí ń bí máa pọ̀ tẹ́ẹ̀ fi ní olóyún ọmọ tó jẹ́ kí ilé ọmọ yóò lè bàjẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlẹ́yà kan tá a gbọ́ tó bá jódodo tí wọ́n fún yín lábẹ́rẹ́ pé ń bàtẹ́ ẹ̀kẹ́ máa bímọ jọ orí eléyìí ọmọ tá a ti tú o ti bímọ mẹ́fà ọmọ mẹ́fà jọ éjì wo lọ wọlé ọkọ wọn kàn bímọ dàlẹ́ bí ẹlẹ́dẹ̀ ẹ mọ̀ kẹ́nu bí kẹfẹ́ níbẹ̀ ṣe ń bímọ ẹ mọ̀ inú ṣe sáré bó ṣe kọ́ ṣe báwọn yẹn ṣe ń dikiri yóò tó a tó pọ̀ ju wọn lọ wọn wá lagídí pé àwọn làwọn pọ̀ ibo lẹ́ẹ̀tì pọ̀ nígbà tí bàbá tèmi bímọ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ mẹ́ẹ̀ẹ́dógún làwọn anú fámìlì wa ókè ní ìsìn pásítọ̀ tí ó bímọ mẹ́ẹ̀ẹ́dógún pásítọ̀ mẹ́ta ni àmì márùn-ún pásítọ̀ ìyàwó rẹ̀ ọmọ mẹ́ta pásítọ̀ ìyàwó ọmọ mẹ́ta fámìlì márùn láàyò ọ̀nà fámìlì bàbá àti ìbéèrè kan kọ̀dẹ̀ sí kiri kankan ní gbogbo wa ok ní ìsìn wa máa wo ìwé bàbá bukar mọ́dù jùmbá ní Yobe tí mo ti sáàfù bàbá tó bí ọmọ bí ọmọ close to forty eight permanent secretary ni ó dẹ̀ tọ́ wọn irú bàbá yẹn àtàwọn ìyàwó ẹ̀ nínú ìtàn rẹ̀ tá a bọ́ ká tó fò Yobe pẹ̀ kódà wọ́n fọ́ láwọ́ọ̀dù mcan lábùjá wọ́n fún bàbá yẹn láwọ́ọ̀dù nígbà táwọn fi ń two thousand and six bàbá yẹn nínú tan rẹ̀ tàbí wáyé rẹ̀ close to bẹ́yà fifty ni bí over forty wòye family kiri yóò tẹ́ yọnu kí ni o family bàbá yẹn arínú àwọn àfáwọn abàdàn bí dọ̀tẹ́ pé tó tábà ní ẹ̀yẹ kọmọ fọlọ́mọ ẹ̀ mọ̀ ká dọ́sìn nìkan méjì lẹ́yìn tí wọ́n súnmọ́ ìyá wọn súnmọ́ dọ́sìn ní mẹ́ta ọwọ́ àfiwé kiri yóò kiri yóò ní àmà ọ̀sán àtọmọ mẹ́ta aláwọ̀ ọmọ ẹlẹ́sìn nìkan ṣùgbọ́n ọmọ mẹ́ta ètí ó ṣe mẹ́sìn ètí ó ṣe lọ́ọ̀ wọn ò wá fẹ́ káwọn ọmọ tiwa náà ṣe o kàn máa débẹ̀ kó yọ pọ̀lọpọ̀ yìí èyí tẹ̀kẹ́ mọ́ gbọ́ tìbò tẹ̀dọ̀ alálòye rọ́tẹ̀ mọ́ gbọ́ ọ̀tọ̀ ní báwọn ó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ àwa tá à ń kà lórí ka méjì mẹ́ta á tó ní pé irọ́ làwọn eléyìí ń pa inú ń bí wọn ká máa di dókítọ̀ inú tí è ṣe dókítà ọmọ palágbáki dọ́bẹ́dùkú dókítà tí ọmọ gábẹ́rẹ́ tí operation ẹrù pé ní wọ́n dùn kẹwàá ara àwọn ọmọ tí ọmọ ròyìn kama ní bismillah rahman rahim kama ní kí ló kọ rẹ ó kọ mi ní èkéle kan ní díwọ̀n fàṣàṣì káwáyé kó kọ rẹ ọmọ ẹjọ́ kọ mùsùlùmí kí ló kọ rẹ ó kọ mi ní rasheed hashim inú wọn ò lè dò láìláì so ti yé gbogbo àwọn professional courses wọ́n fẹ́ dominate ẹ̀ ni nursing wọ́n dominate ẹ̀ wọ́n gbá àwọn òfin orí ibú kalẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ tí wọ́n ń bì ọ̀ lóyún kí ni ìbátan nursing àtoyún ṣé tí n bá lóyún oyún lẹ fẹ́ kọ́ ní nọ́ọ̀sì ni ok ọmọ náà mi ni ò ní jẹ́ kọ́pọ̀lọ́ mi ó ṣiṣẹ́ gbogbo àwọn tí mùsùlùmí ọ̀sẹ̀ mùsùlùmí ò fẹ́ ṣe sìnà àwọn ọmọ tí wọ́n máa ń ṣe sìnà bí wọ́n ṣe máa dọ́gbọ́n rẹ̀ èyí tí ò ṣe sìnà gan-an wọn tẹ́lẹ̀ náà mélòó náà ni kérésì ní ayé ọmọ mẹ́ta náà ni ó bì tí èkú so wọ́n study wa wọ́n wá wọn tó fi jẹ́ pé àwọn sáfẹ́ frustrate wa sẹ́mu èmi ní ṣé wà tó ní pọ́nmọ́ mi ó ṣe lọ́ọ̀bà ni wọ́n máa ń ọlọ́run ní jẹ́ yọ́ọ̀yà lọ ṣe kọ́ọ̀sì mi ní kódà kódà kọ́ lọ ṣe Yorùbá kọ́ ṣe Arabic Islamic studies tẹ́fẹ́ torí lọ́ọ̀lọ́ bàbá yóò fi aṣọ orí ibú lọ́ọ̀rọ̀ mi ìrẹ́fẹ́ ìtàn ṣe táwọn bàbá wa ò ṣe kàwé jò ní inú pé ẹ wà jáwọn sábìjẹ́ lẹ́nu káàtà fún wọn eyín kódà bàbá tó sọ pé ẹ bá tó kàwé gan ẹ bá wákàtà mọ́ dágbà yẹn pé kéwùlá ní ẹ̀kẹ́ ilẹ̀ mú wa bú ìwé ládé ẹ̀ mọ́ kalẹ̀ sọ di ìjà ẹgbẹ̀rún ta iye kò tó láwa ní wa bí wọ́n ṣe máa ń kọ́ wa ní kékeré nìyẹn torí pé gbà náà gbogbo àwọn Rachel àwọn Rashidi wọ́n di kíni Rachel ẹ bá wà prógrámù tá a lọ ní last week usman ismail museni tó sọ pé kódà ń jọ táwọn lọ sí tẹ̀sí bàbá tó di christian university prince bọ́lá ajíbọ́lá àbújábá bàbá yẹn lòun gẹ́ di christian later lòun di mùsùlùmí tó nígbà táwọn fẹ́ wọ sukùl tó wọ́n níbi àbújábá ló fún wọn fọlá admission nígbà tó wọ́n sọ pé prince ọmọ ọba bọ́lá ajíbọ́lá fọlá admission pé yeah now you are talking sẹ́wàá nítorí pé ọmọ fẹ́ lọ kàwé kí ìjọba mi ó sórí ibu àwọn kan sórí ibu ayé we are the Rachel of the world gbogbo àwọn kí ló kọrẹ àwọn ọkọ wọn yẹn gbogbo àwọn akíjídé à ń kó tán di kèfèrí àwọn eléyìí ò kọ́ sírọ̀ dúníyà wà láàkìrọ̀ tó ti yé gbogbo wọn bá àwọn mátìsì à ń kó jọba ìwà tó nípa wọn so àwọn bàbá àjọ ẹrú tán ṣe tán frustrate àwọn forefathers wa tí wo tó fi jẹ́ pé lónìí nìsín àwọn nẹ́pọ̀ nílọ àwọn nẹ́pọ̀ medicine àwọn nẹ́pọ̀ ní gbogbo ẹ̀ torí pé àwọn èèyàn tiwa wọ́n fẹ́ máa fi christianity evangelization wọ́n fẹ́ sọ wọ́n di kẹfì àbá rò pé táwọn bá fi sórí ibú ẹ̀ máa da ayé mú tọ́lọ̀ bá dé káwọn máa ta fùfù ọ táwọn lọ́rùn ẹlẹ́yà ó fùfù tó wà lùdẹ̀ náà ọ dáa ju eh, Mrs Rachel doctor tó ṣe kí ni o tọwọ́ náà lọ ọ̀gbọ́miyé ẹlẹ́à ẹlẹ́kọ́ ẹlẹ́à kí gbò pé ẹlẹ́à oní kí gbò pé ẹ̀kọ́ ẹ̀kọ́ àbọ̀ ọmọ tí ń jẹ́kọ́ ògì ẹlẹ́à ológì tọwọ́ àlùjẹ́ náà ọ̀dà àbíkiri lọ́wọ́ pòfẹ́sọ̀ dọ̀káàsì tó ṣe kí ni o tọwọ́ náà lọ irú ẹ̀ náà wá fẹ́ máa ṣe ọlọ́run tẹ̀ mùsùlùmí ti ń gbọ́n social media tiẹ̀ ti ń tàṣírí ní ìsìn tọ́rọ̀ kan bá tilẹ̀ sára kọ̀ bó ṣe ẹ̀ spread ẹ̀ tí gbogbo ayé ní ọ̀bà yìí gbà ní ìsìn ẹ̀ẹ́kẹ̀rẹ̀ pàwọn èèyàn ń ṣàrẹ̀ lọ ẹgbẹ́ sí facebook ẹgbẹ́ sí whatsapp ẹgbẹ́ sí twitter ẹgbẹ́ sí instagram ẹgbẹ́ sí skini ẹgbẹ́ sí telegram ẹgbẹ́ sí gbogbo ẹ̀ ayé ti lùjára wọn ń sìn ìtí wọ́n fẹ́ ṣe nìyẹn pé kọjá pàwọn ọmọ wa ò ní pọ̀ níbi professional kan ọlọ́run ti dójú tì yìí almohim níta ń sọ lọ ìwọ tó o bá wá rò wípé tó ibi ayé tó wà lájúdé ó tó wá lọ máa wo iṣẹ́ ẹ tó máa wo professional iṣẹ́ ìwà àwọn màjíìkì náà tó ń bẹ o wọ́n lè ní pé ẹ máa wo kíní wọ́n lè ní kó máa wo <laughs> wọ́n ní kí lórí ń wọ́n ti ṣe ìdàndán ojú rẹ̀ ó lè jẹ́ pé ìyá àdúgbò yìí kan ló máa rí pé tó bá rí ń yẹn wàá sọ fún wa tó bá ti á rí àwọn àjàló ti gbá àwọn kan burúkú kan wá tó ráǹjẹ̀ lọ ó ti fà àwọn tó ti fojú rẹ̀ rírí alhamdulillah yàrá ìgbà zọlá kù àwọn àjẹnú yẹn wọ́n kọ̀ dẹ́ẹ̀tì wọn wọ́n gba àwọn àwòrán burúkú fọ ah professor professor de kilo ló kọ ẹ̀ inú rẹ̀ àdó pé ah, bàbá yìí ríran ó ní sọ́rẹ́ nítorí yẹ kí ló ṣe ó yàdá fẹ́ pa ẹni ẹnì kankan pa o sọ ti yé olùfẹ́ pa ẹni ah ó tún lè wò ní pé ta lórí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ìyá rẹ̀ ni ó rí kí ló mú dání ìsáná àti petrol bẹ́ẹ̀ sọ ẹ́ nínú àìmọye ilé tán ti dàrú so ìwọ tó o bá ti ṣe bẹ́ẹ̀ o ò nírun ọlọ́run mọ̀jà ṣàṣìdànù iṣẹ́ ìmáàmù mùsùlùmí ló ṣe kíni o ló gbà wá. nínú àdíìsì míì anábì sallallahu alaihi wasallam àdíìsì ìmáàmù Abu Dawud àti Ibnu Majah ní nínú àdíìsì àfáàwá Ibnu Abbas anábì sallam ó ní mọ̀nìkù tábàṣà ṣùgbàtà mínà nùjúùmù ìkùtábàṣà ṣùrùbàtà mìnà síhìrì sẹ́ẹ̀rẹ́ ntọ́bẹ̀ èlé lọ gbámú ìkankankan nínú ìràwọ̀ wíwò nínú iṣẹ́ wíwò kó ń tàn wọ́n mọ̀ pé a portion of magic ìkankankan nínú idán lòun náà ti mú yẹn ọlọ́run dẹ̀ ti jẹ́ kó yé wa nípa pé àwọn oníkíni wà láàyè fúlíù sáà gbogbo àwọn onídán àwọn magicians gbogbo àwọn alásàsí àwọn sọ́kà gbogbo àwọn tí wọ́n ń sàṣeyàn ọlọ́ni wọn ò ní í jèrè ibikíbi tán rí kan wà ibikíbi tán rí kan lọ ibikíbi tán rí kan wọ̀ wọn ní soríire lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá pẹ̀lú àwọn àdíìsì tá a mú wáyìí jama àṣẹ mẹ̀nìájú limu min fi tẹ́ríkìlì muharramat àwọn ẹni ọlọ́run ìlànà wọn nínú pé wọ́n máa ń jìnà sẹ́sẹ̀ wọn kì í lọ ilé babaláwo wọn kì í lọ ilé àáfàá àti ntẹ̀yàn rìn wọn kì í lọ ilé pásítọ̀ tó ń wòṣẹ́ wọn kì í lọ wo nǹkan kọ̀ọ̀kan ọ̀dà tọ́rọ̀ bá wá dojúrú ibi tá a ti dúró náà ládé yìí tó bá dijọ́ mẹ́jọ inṣàlá lòṣùṣù lẹ́mẹ́rẹ́ à kóbìnrin ọgbẹ́rù gbọ́n rí kọ́ yarí mọ́kàn lọ́wọ́ kọ́mọ́tẹ̀ láṣẹ ọkọ kí làwọn ẹni ọlọ́run kí ni lànà wọn lórí ẹ̀ ara mọ̀hàrámọ́tì ni ara tí ọ̀dà ni à ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n ká parí ìtòní a ti sọ pé kódà ká máa lọ owó sẹ́ àbá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa dàrú àyàn lójú bò láti àwa ṣe ẹ jẹ́ ká mú díẹ̀ wá bẹ̀ ọmọ fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ àdàrú mọ̀ yín lójú irú iṣẹ́ wo ni yóò kọ̀ tailoring ni kọ́ lọ kọ́ ni àbí kọ́ lọ kọ́ àwọn tí ń ta building materials jama ó mọ̀ ṣẹlẹ̀ àbí ẹ̀ṣẹ̀lẹ̀ èyí àmọ́ rò pé èwo ni kí n ṣe even ìwọ tó jẹ́ student ó lè ṣẹlẹ̀ sí ọkọ ọmọ kọ láìkí courses méjì ṣé kí n lọ ṣe nursing ni àbí kí n ṣe medicine ṣé kí n lọ ṣe pharmacy ni àbí kí n ṣe chemistry ṣé kí n lọ ṣe accounting ni àbí kí n ṣe economics ṣé kí n lọ ṣe sociology ni àbí kí n ṣe anthropology ṣé kí n lọ ṣe arabic and islamic studies ni àbí kí n lọ ṣe common and sharia law jẹ́bọ̀ ṣe tá à ń sọ yé rìsọ́ọ̀tì rẹ wúlò fáwọn nǹkan yẹn ọ̀wà méjì tó ń ṣe àáfà ìtó ṣe wà ìtó ṣe náà ń pè ní alistisharotu walistihara jẹ́bọ̀ kí mo pè alistisharotu walistihara ìmáàmù Nawawi sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ jẹ́bọ̀ ẹ̀jẹ̀ jẹ́ àgbọ̀ yé ibi tá a ti dóná ládé yìí ìta kẹsọ̀ nǹkan méjì tá a fẹ́ fi ráńdẹ̀ ọ̀fun náà ni sẹ́ẹ̀rí àlìsì ṣàrọ́tù kọ́bílà lèsì xara kí ni jẹ́ ìsì ṣara kí ni dẹ̀ jẹ́ ìsì xara sẹ́ẹ̀rí ìsì ṣara ni wípé ntọ́ fẹ́ ṣe yẹn gangan consultation wider consultation àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa nǹkan yẹn tán lè fún ọ ní authentic information nípa nǹkan yẹn wàá kọ́ síwádìí mọ́ wò bí o ọfẹ́ ṣe nursing àbí medicine ọ̀rọ̀ rẹ ò tí kankan sáré ṣe istikhara ẹyẹ lọ bẹ lọ́hùn náà ó tí nìkan sáré lọ bẹ lọ́hùn ọlọ́run náà nípìnlẹ̀ òun ní parí àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n mọ̀ nípa rẹ̀ wà kọ́ lọ ṣèwádìí istikhara nìyẹn kọ́kọ́ ṣèwádìí ntọ́ ọfẹ́ ṣe yẹn náà kí ntọ́ ọfẹ́ ṣe ó yé ọ tẹ́ ẹ e lórí pé èèyàn fẹ́ lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n ṣe mistake wọ́n sáré wọ́n ṣe istikhara ọ̀rọ̀ rẹ̀ kan istikhara àlìsìṣàrọ́tú kọ́bílà àlìsìkàrà tá a bá sọ fáwọn ọmọ mi ìgbà tó bá wá jájú wọn lọ́wọ́ àbọ̀ ròyìn pé ah wàláì àáfàá dẹ̀ sọ bẹ́ẹ̀ jẹ́ òní o ọkọ̀ ṣèwádìí tó jedò nípa ẹ̀tọ́ fẹ́fẹ́ ìwọ kó sì ṣèwádìí o tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀sẹ̀ pọ́lẹ́mù tẹ́lẹ̀ ó ti develop lọ́ọ̀fù ó ti ó ti accept gbogbo ìwádìí tó o bá ṣe láyé rẹ̀ kéde ọmọ ẹ jẹ́ positive ó ò ní tí conclude tó fi ṣèwádìí ó ti conclude rẹ̀ nígbà ìgbà àtàfà èkó lálábàápọ̀ ẹ̀wà ọwọ́ à ń ṣèwádìí ẹ̀ ẹnìkan wá ní àfa àdá o àfa àdá o ṣùgbọ́n yóò ní ẹ̀bẹ̀ wọ̀ ṣé yẹn náà rí torí pé ó ti conclude kò ní rí ẹ wo sàádé tàbí àsálàm tí ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀fọ́ Fatima bí ń tó kọ́ yìí sí àdàbí ní sọ orí àbúlí jáàmù ọmọ ẹ̀ na obìnrin

aba ọ ń ságí lọ́rùn ní ọgbọ́n rẹ̀ lórí àwàlẹ́ kò ṣe é sì ṣàrà ìwọ sì rèwé náà lé yín tọ́pọ̀ tẹ̀fẹ̀ kan máa ń nà lé yín náà tẹ̀lé rẹ̀ kí ni ọ̀sán mi ń gbàrò wa dáàdì mi ga mọ́ ẹ̀rẹ̀ mi jù bá ń lọ tù ṣe kí ni o ó gé fọ̀ wọ́n ní pé ah, àáfàá dá o ṣùgbọ́n kò wá responsible kì í náwó lórí fámi kódà màmá rẹ̀ bọ́ọ̀ì kan náà sọ̀rọ̀ ẹ̀fọ́ anjó ní tara àwọn kan lọ màmá rẹ̀ màmá rẹ̀ màmá rẹ̀ ń látara rẹ̀ ni màmá rẹ̀ ó lè fún àwọn obìnrin lówó obìnrin obìnrin kò lè náwó lórí màmá ẹ̀ màmá ń sọ ẹ̀kọ́ níbi ọmọ bú ma ọmọ tó jẹ́ káwọn ọlọ́pàá tó wá gbé màmá ẹ̀ sọ́wọ́ lórí ọmọ nu ìwọ wá ń wá ọkọ irú ẹ̀ tí wọ́n ẹ̀ tí àwọn òkè náwó ó ní ah, àti padà padà ọwọ́ tán wọ́n da wàhálà ẹ máa wo ọ ń fẹ́ obìnrin lójú ọ̀nà lóòótọ́ ìyẹn lè ra wọn lọ́wọ́ ọ ń tí ì common five hundred fún ọ wọn ní sista àbúrò seven thousand bẹ́ẹ̀ yẹn kílẹ̀ ṣe kẹfẹ́ fi ra petrol sínú mọ́tò fẹ́ fi ra recharge card kò fẹ́ fi ra fún ọ eléyìí ọwọ́ ayé mọ́yà ṣé bí ah, kéde oṣù kan lọ́tà ẹran o ti sáré fẹ́ gbọ́ngbọ́n hàn ó ti mọ̀ pé eléyìí ẹranko ni èèyàn máa ń ṣèwádìí yóò bá gẹ́ tí wọ́n gbọ́ súnà yìí wọ́n máa ń ṣe kí ní ẹ̀ láyé jọ yóò mọ̀ ń ṣèwádìí ìwádìí tí yóò bá le àwọn ìwádìí pé sọ́lẹ́sìn ẹ̀sìn kan láwọn máa wá irú ẹbí wo lẹbí wọn ṣé wọn ìpààyàn ṣé wọn ìjalè ṣé wọn ìtatẹ́tẹ́ ṣé wọn ìṣègbà ṣé wọn ọ̀láìsàn ṣé wọn arápá yẹn ṣe wọn ṣé wọn ọ̀jẹ̀jọba lówó ṣé wọn ìṣe wọn tẹ́ẹ̀dì yóò bó ṣèwádìí yóò bá ó lè fẹ́ fi ọmọ Ìbàdàn yóò bá lè ṣèwádìí rẹ̀ dé Ọ̀fà nítorí ọmọ tó fẹ́ fẹ́ wọ́n ṣèwádìí lọ fà pé wọ́n ló gbé àdúgbò kan lọ́fà wọ́n lọ ṣèwádìí rẹ̀ bẹ̀ ẹjọ́ nígbà tó ọmọkùnrin yìí gbé sí ọ̀pọ̀ àyàn rí sí òṣèṣìnà rí sí èrè epo obe Yorùbá máa ń ṣe yòókè àwọn kò sí tọ́ka àwọn pẹ̀lẹ́ ṣe sọ́lẹ́sìn kò ní ìtumọ̀ lọ́dọ̀ Yorùbá ìwọ ọmọlúwàbí nìkan làwọn wà áfta ṣùgbọ́n wa àdínú wàlúkúlù àtẹ̀sìn àti wa ní. irú ẹ̀dá nípa ọ̀fẹ́ kọ́ṣẹ́ ọ lọ ṣèwádìí iṣẹ́ wo lọ fẹ́ kọ́ ọ wà wo potentials lápẹ̀rẹ́ ń sè ó wò pé ṣe kọ́ ọkọ́ sẹ́ tailoring àbí kọ́ lọ kọ́ auxiliary nurse mo mọ sísà kan ó láàánú lójú débi pé tí ẹ̀jẹ̀ bá jáde lára ọmọ èké yọ ọmọ sọ̀kan irú rẹ̀ ò lè ṣe nursing kí mo lọ lè ṣe ìwọ tó rí bẹ́yẹ̀ láti ẹ̀sán nípe wá pé nọ́ọ̀sì ẹ bá ní tírìtì ẹ̀ tó ti bú ẹkú <laughs> nọ́ọ̀sì bú ẹkú ìwọ tó bá rí pé àánú pọ̀ ju ọ o lè ṣe patient lè ṣe wọ́n ní o fún lábẹ́rẹ́ ibi o sì rò pé ah, ara ni wúmù yìí ọ̀kẹ̀kẹ̀ abẹ́rẹ́ máa ń dì í o ò lè ṣe nọ́ọ̀sì nọ́ọ̀sì pé gbàgbé àwọn ìpáwọn nọ́ọ̀sì dájú wọ́n gbọ́dọ̀ dájú díẹ̀ ìwọ tó yẹ pé wọ́n fẹ́ bu bìkan lára rẹ kán fi ṣe operation fún ọ kán fi bọ́ ọ ṣe kí ló pẹ́ àfa wọ́n bu ọ àfa rúbù ẹsẹ̀ sùúrù pẹ̀lú àṣẹ náà yọ ọ̀sẹ̀ náà ní ah, òun náà wọ́n tó bu ẹkú pé àwọn ah, ọ̀la ìmọ̀kẹ́ yóò rí báyìí wọ́n bì í lò ó lè ṣe nọ́ọ̀sì láyé ẹ lọ kọ́ tẹ́lọ́rì kọ́ mọ́ ara ṣe kínní so ti yé èèyàn máa ń pàpà tí a ṣe ìsìṣàrà ọwọ́ àkùkiri o ìsìkàrà ìsìkàrà wa ni pé kọ́ ọwọ́ ọlọ́run ní olù olù olù olùsáyẹ̀sá dáadáa fọ for Allah to choose for you the better option the better what ìyẹn lọ́wọ́ kan sọ̀láàtù lè ṣèkára àdìsí jábìrì nìyẹn ànábì káwọn ní ṣèkára nígbà tó yẹn kọ́ yẹn fún àti àlọ́ kùránì nìyẹn jẹ́mọ́ náfìlà aráka méjì ni kò sígbà téèyàn lè ṣe istikhara ṣùgbọ́n dáńpọ̀ tó bá lè jẹ́ òru tàbáwọn àsìkò istijaba àdúrà ní istikhara sótìyé kìí ṣe iṣẹ́ wíwò àdúrà ọ wàá ṣe náfìlà aráka méjì lẹ́yìn náfìlà aráka méjì wàá wá tọrọ àdúrà tá a ṣe ó ti bẹ́nu súnà Allahumma inni astakhiruka bi ilmika wà á stápùdìrúkà bìpùdìrọ̀tíkà wà á sàlùkà mímfọ́dúnìkà làdìm fa innaka taqdiru wa la aqdiru wa ta'lamu wa la a'lamu wa anta 'allamul ghuyub tó tiri gùyúbù tá a sọ tán ìwọ nìkan ló tó dáwọ̀ ọ̀gbọ́n tí ọ̀sẹ̀ lórí tá a fẹ́ ṣe yóò lóore kò ní lóore wà ní ọlọ́mọ yìí sì kára dáa pọ̀ èmi ò fẹ́ lọ ṣe Arabic and Islamic studies tẹ́lẹ̀ the first down by road course méjì mo mú economics and political science ọlọ́run mo dúpẹ́ tí mo mú mi o ọlọ́run mo dúpẹ́ o wà láyé méjì mo ládùmíṣẹ́ sí University of Ìlọrin ẹ̀ẹ̀mejì ọdún tí mo kọ́ ládùmíṣẹ́ tí mo admission tí mo lò tí mo fi graduate gangan admission yẹn wà delayed mo ti á rò pé wọ́n lè má mú mi mo tó lọ gba jáàmù mi mo wà twenty eleven báyìí àti ó kọ̀wé tó jáde pé àwọn alẹ́ ah, kọjá pé èèyàn lè tà kí n tà níbi one million five hundred thousand yín kẹ̀dá wá kù wọ́n tó fi rá admission mi <coughs> ṣé wàá fẹ́ tí mo ṣe lọ́lẹ̀ wà láì admission méjì mo ní ìwé lọ́rin mo ní kan máa wà lọ́rin mo tó ní kan máa wà twenty eleven jáàbù tí mo ti ṣe tí mo àti wọ́n mú mi tẹ́lẹ̀ admission méjì òun ni mo ní ọlọ́sàn jẹ́ pé Ìlọrin lọ́sàn-án lọ láyé rẹ̀ wà láì fẹ́ ui tí mo wá fẹ́ lọ tẹ́lẹ̀ tí má ti á ṣe master lọ ọ lọ ui náà ṣùgbọ́n fọ́ọ̀sì rẹ ò ní ṣe ui afa istikhara ni àdúrà pọ̀ ọdún tí ọlọ́run wá ní pé àlọ́ ọ̀lọ́ ui ṣe Ìlọrin ni Ìlọrin ló expose me see a lot of things library alikima university library tó jẹ́ pé ó rí ìtìbọ̀ òdì alọ́kàtí àbẹ̀ library rẹ̀ lọ́rin akàtí ẹ̀bẹ̀ environment yẹn wá wà challenging ó build mi fún tí mo jẹ́ lónìí tó yẹ pé ui ni mo lọ mo lè mọ́ rí báyìí ọlọ́run ti rí pé ui olóore fún ọ ọdún tí mo wá fẹ́ lọ ọlọ́run àpọ̀ wá sáàdìmíṣàn lọ́dún yẹn mo wà fọ́ọ̀ láti lọ ilé Ìlọrin sọ́tàn àbí ọ̀tàn ìsìkára nìyẹn kọ́ọ̀sì rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ni wọn ò ní mú ọ ò ní ṣe economics láyé ẹ̀ ò ní ṣe political science ibi tí mo ti fẹ́ lọ Arabic and Islamic studies wàláì inú mi máa ń dùn kódà tí n bá ṣe medicine inú mi ò lè dùn kí n ṣe Arabic Islamic studies inú mi dùn kí mo ṣe Arabic Islamic studies ẹni tó ṣe mẹ́sìn ọlọ́run sọ lẹ́sàn rẹ̀ di mẹ́sìn rẹ̀ mú ìtẹ́mi ń fi kọ́ọ̀sì ní í ṣe o lè mọ́ lè fi mẹ́sìn rẹ̀ ṣe tẹ́ ikú sọ́tiyé ọ̀ntọ́jú èèyàn èmi ń tọ́jú gbogbo ayé tí wọ́n bá gbóyàn méjì mẹ́ta lábẹ́rẹ́ èmi kọ ìwé kan lẹ́yìn ìgbà tí wọ́n bá kú àṣẹ mẹ́díkù dọ́kítọ̀ àwọn èèyàn ó tún máa kàwé tèmi lọ ẹni tí wọ́n bá ti tọ́jú ìtọ́jú rẹ̀ ti tán náà wọ́n gbà ládàlá ó sì tó gbowó sọ́tiyé èmi ń kọ̀wé lọ mò ń ṣe wáàsí lọ àwọn èèyàn tí máa ṣe wáàsí ẹyọ kan tẹ́mi rò pé twenty lọ wà bẹ́ẹ̀ so ti irú ètò àṣẹ ilé ìsìn àárín kọ́ọ̀dù ẹ̀ yóò dòrí íńtánẹ́ẹ̀tì dáwà nàìjíríà àtàwọn ibòmíì so ti yé mọ́lò pé wọ́n tọ̀ wà lọ gbọ́ àwọn míì tí sì bí ṣèkéde wọ́n dá lóòdù ẹ̀ tí wọ́n gbọ́ tá à ń ṣe àwọn kan latest version àti náà ní ìsìn ìwà tó jẹ́ medical doctor inú tèmi dùn jù ọ lọ mọ́ sí mi sí èkì ìwọ náà ọlọ́run máa lọ tó ara rẹ̀ bàbá yá ó tọ́jú mi ó fún mi lábẹ́rẹ́ ọlọ́run sọ lẹ́sàn ṣùgbọ́n bí táwà tọ́lọ́run lò wá sí ọlọ́run sí alóore ju medical doctor lọ wà láyè mímọ̀ lẹ́bi pé ọlọ́run ṣe mí lóore ju kíni lọ́wọ́ medical doctor lọ ah ọlọ́run ṣe mí lóore ju bẹ́ẹ̀ lọ ó ṣe mí lóore ju lọ́yà lọ ṣùgbọ́n lọ́yà àníjì tiẹ̀ náà ní ìsìlámù gbogbo àná ò lè jẹ́ arabic and islamic studies ṣùgbọ́n lónìí kí la fẹ́ ṣe dé ní economics àmọ̀dí pẹ̀lú wà political science àmọ̀dí pẹ̀lú bóyá ó ṣe ìlú àbí nǹkan kan ọlọ́wà ni máa tara ẹ̀jẹ̀ ẹ̀sìn lọ́mọdí pẹ̀lú ìsìkára nìyẹn ọlọ́dọ̀ ìwọ olè dí ìpẹ̀lẹ̀ sí ọmọ ìpínlẹ̀ lábẹ́rẹ́ tí ẹkú ni o so ti ọmọ abẹ́rẹ́ gbó sì lè sọ pírẹ́sàn bò dì ìwọ ọmọ sọ pírẹ́sàn fáwọn obìnrin ni o ìwọ obìnrin ọlọ́ṣe nọ́sìn ọmọ tọ́jú obìnrin tí ẹkú ni ètò ọmọ bí ìwọ gynecologist ni o nítorí ọmọ díù pẹ̀lú ìwọ ọmọ rojọ́ kí láyé rẹ ní o kò sí wáàsí fún ọ tọ́ba ti ń kó kóòtù kan ọmọ bọ́ kóòtù mi tọ́ba ti ń ṣèwé àgbìmẹ́ǹtì ilẹ̀ ọmọ ṣe mi tọ́ba jẹ́ pọ́ ọmọ kan wọ́n fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ wọ́n lọ́mọ bá gbà ó ó wúlò àbí òwúlò tó orí wọn láyé ẹ̀ mascom ọmọ ròyìn kú ni o ọ̀rọ̀ ròyìn ni wọ́n mọ̀ bá kí o ara àfààní yìí sì kára mi èyí ọ̀wà àṣàdúà ìwọ ọlọ́ ẹ wá mọ̀ wàdúà tí mò ń bá lọ o in kóńtà tá a lámù aláwùmọ̀ ìwọ ọlọ́run ìkúntà tààlàm anna adal amrọ ìwọ ọlọ́run bó ti ẹ̀já sípò ọmọ kìí ṣe pé tọ́ ọba mọ̀ kìí ṣe pé tọ́ ọmọ ọlọ́run mọ̀ aláwùmọ̀ ìkúntà tààlàm anna adal amrọ ọwọ́ àdàkọ̀ kan ọ̀nà méjì ló ti dáko ẹ̀ alákọ̀ọ́kọ́ ìwọ ọlọ́run tó já sí ìwọ ó ti mọ̀ pálámọ̀ rí yìí khairun li fi dini wà máa ṣí wà á kìbá ti amòrì àjílì wà àjílì fàkìdúrí wùlí wàyẹ̀ sírí wùlí fún bàbá àríkìlìfì tí wọ́n lọ́wọ́ bá rí o ti màmá làmọ́ rí tẹ́pọ̀ rẹ ní ọ̀bà tẹ́yẹ ẹ̀yọ fún mi ọlọ́run ṣe rọrùn fún mi kádà rẹ̀ fún mi kọ́ wá ṣe rọrùn ṣùgbọ́n wàyí kó tàtà làwọn àná àdàlà àmúrọ̀ ó tó dá kọ́ rẹ̀ bí number positive negative tí wọ́n lọ́ọ́ bá ti rí pé tó aburú ní ọ̀fẹ́ yìí kan yọ fún mi nínú ìṣẹ̀mí ayé mi àti ìṣẹ̀mí ayé tí ń bọ̀ fàṣírífìwù á ní wàṣírífìlẹ̀ á ní wù ọlọ́run mẹ́jọ ó ṣe ṣe yàmí ìyá ya òun náà yàmí wàkìdúrí líyàlẹ̀ xẹ́yìrà ntọ́ wa mọ̀ pé lólóore òní ọwọ́ àṣẹ rọrùn fún mi ní ọ̀kadàrà fún mi wàkùdúrí wàkùdúrí líyàlẹ̀ xẹ́yìrà àìsù kàánà ibi kíbi tó tó lóore bá wà ọlọ́run tètè fúlẹ̀ kò mi túmọ̀ ọ̀rọ̀ dì níbi kọ́ wa kó jẹ́ ní omi ọyọ́ sí i torí gbà míì èèyàn máa ní problem ìtọ́lọ rí pé lólóore yọ wà gbé wá fọ ń ṣe àlọ́ mọ̀ sí arábíìkì irú mi ọmọ wa sí arábíìkì irú ọmọ ṣe kí ni jẹ́mọ́ o arábíìkì ah ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ tó jẹ́ sọ arábíìkì and islamic studies o wà lẹ́yìn náà mi dùn lórí ẹ̀ sọ pé ẹlòmíì àwọn ọ̀dọ́ pé èmi ìlànà arábíìkì ẹlòmíì kọ́ọ̀sì wo ló ń ṣe à <laughs> ń ṣe kọ́ọ̀sì à ń ṣe kọ́ọ̀sì as a course <laughs> course mo ń ṣe Arabic àti Islamic studies lọ́wọ́ kókó so tàbí kọ́ gan mọ́ná course tí mo ṣe I'm proud of it Ọlọ́run ti fi ṣe mí lóore nínú sẹ̀mí ayé mi mọ́tẹ̀ tí fi ṣàìmọye èèyàn lóore kí ni wàhálà ilé ayé ẹ you are a medical doctor I'm an Arabic and Islamic studies expert you are an authority in your field I'm an authority in my field kí ló ṣe mo ṣe Yorùbá o nídìí yorùbá mi o èmi ò máa pọ̀fọ̀ mo fi ń dìbọ́ǹkì àwọn ọlọ́fọ̀ àáfàá lèmi tó ṣe yorùbá sóyé tó bá ní wá kéwì ẹwúrú ọmọ ìyá wa tó kún jòdì ọlọ́ba ní fọ̀rọ̀ kẹ́ wọn Abu Hasan ah àfà tí wọ́n bá kéwì fọ ewì ewì tó ti rí pé àkìdá lélẹ́yìí bí ọmọ ìyá mi tí wọn náà kéwì fọ aníjó ní ní last week àfà tí wọ́n bá jẹ́ pọ́ ọmọ pa Yorùbá tó ọjà àfà ibi táwọn bá ti sọ wípé èkéde kan ṣàgbó ìwọ́n mọ̀ sọ pé ọlọ́run o ọba amúni apani aseni wọ́n dára jẹ́ adépọ̀jù nígbà tí àkìdá dé kọ̀mpíà ewì láàrẹ̀wájú adépọ̀jù ṣáájú súnà àti ewì láàrẹ̀wájú adépọ̀jù lẹ́yìn kéde o ó ti rákìdá nú ewì yóò bá lọ ṣe tọ́lọ́ fẹ́ lò wọ́n fún un kọ́ ọmọ kéwì kí ayé rẹ wọ́n fẹ́ ṣe súnú ọmọ ìkó kéwì wọ́n fẹ́ ṣe end of year party sùkú ó fi ewì tó ké wàhálà ìtòrí àwọn èèyàn táwọn èèyàn ah, tí wọ́n lọ tí mọ́ ni wọ́n lè kún tọ́mọ dáwà káàkiri ayé rẹ pé tọ́lọ́ torí ẹ̀ dáwọ́ lu ó sì máa fi ṣe dáwọ́ àti ẹ̀ náà lọ sọ ìpá wọn wá síbi táwọn ó ṣe tẹ́ẹ̀ ní gbọ́yé ẹ jẹ́ kó wákà ọ̀sán ara ìṣe ẹ̀ gbọ́yé òun lẹ́ẹ̀ gbọ́yé ní ìsìn ntọ́lọ́ fẹ́ lò fún mi ìsìkára òun ni ká máa ṣe ká máa máa tójú bọlé ẹ máa máa tójú bọlé ẹ lọ yẹ̀ wò gbogbo wọn tó bá ń lọ ilé olówó kátó àlẹ tó tó wá fẹ́ ṣe aburú wọ́n fẹ́ ba ayé èèyàn jẹ́ ìmọ̀ wọ́n fẹ́ ṣe dáadáa gẹ́gẹ́ wọ́n ní ọmọ lọ́ọ́lé babaláwo mọ́ lọ́ọ́lé àfa àti àfọ òyìn rẹ̀ mọ́ lọ́ọ́lé àfa oníṣẹ́wù tí ń fi pùrání ṣeré só ti yé ọ̀dọ̀ ọlọ́run ni ó ṣe kí ni ó ní ọlọ́ ọlọ́run kúkú ní akóbíjà yé àtijọ́ gbé إلا بالله العلي العظيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته